bá ń kàdí sá o. òòsà ẹni là ń gbé gẹ́gẹ́. àdìsáńdé mọ́jàsọ́lá mo fẹ́rẹ̀ lé bàbá rẹ̀ ọmọ aládìkún. ọmọ ládé ládé ládé aláàfin ọ̀ládé ṣèbáná aládìkún làgbàfà láàrin nílé bàbá tóbi ọlọ́mọ. wọ́ọ̀kì ọ̀ndẹ́lẹ́.

aládìsájú bàbá wọn lọ o. ọ̀rọ̀ ẹ̀gàn kan ọ̀rọ̀ ẹ̀gàn kan ibú owó bàbá dámilọ́lá o. ọ̀rọ̀ ẹ̀gàn kan fọjàsọ́lá ó ju bàbá wọn lọ o. ọ̀rọ̀ ẹ̀gàn kan ọ̀rọ̀ ẹ̀gàn kan ibú owó bàbá dámilọ́lá o. ọ̀rọ̀ ẹ̀gàn kan akọni Oòduà fún gbogbo Yorùbá o. ọ̀rọ̀ ẹ̀gàn kan ibú owó bàbá Dámilọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. ẹni àpètèpèrò ká sọwọ́ rẹ̀ délẹ̀ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn ikú owó o bàbá Dámilọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. májàsọ́lá pípele ló pele o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó o bàbá Dámilọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. ẹkùn ọkọ fúlàní pátá o ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ibú owó o bàbá dámilọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. ìjọ yìí dà ìjọ yìí pọ̀ ẹ gbọ́ December là ń lọ ẹ gbọ́ ó mo fún yíyan by December we are gone we say bye bye to one nation one Nigeria ọ̀rọ̀ ẹ̀gàn kan o èèyàn kan bínú mo forí sọlẹ̀ àwọn ò tiẹ̀ mọ̀ pé èèyàn kankan bínú mo kí yín káàbọ̀ sórí ètò yorùbá nation now ẹ rí i pé jó mo fi wọlé pẹ̀lú dùnú àwọn èèyàn ṣọ̀tẹ̀ lọ́tún wọ́n ṣọ̀tẹ̀ lọ́sì kí ló kàn mọ́ gbowó <laughs> òun kàn bá yé tiẹ̀ ló kàn já yé tiẹ̀ lọ́nìí nítorí bá wẹ́n níbọ̀dì kó fẹnu sọ olórin kan ní tó bá wẹ́n níbọ̀dì ló lè fẹ́ bí wọ́n sọ ọmọ òdúrọ̀yàn ọmọ tí wọ́n táwọn ọmọ bàtí jẹ́ ewu lọ́ọ́ ṣé ẹ gbọ́ wọ́n tún ti fọ́lọ́ ègbò olóyè tuntun is now doctor ẹ má pè ní Mr mọ́ o ẹ dẹ̀ má pè Sunday Igboho mọ́ o is now honorary doctor Sunday ọmọ Adéyẹmọ aka Igboho <laughs> one university láti America. ó ní wọ́n wọ Nàìjíríà wá tí wọ́n wá fún olóyè Sunday Igboho tí wọ́n wá dà lọ́lá á mẹ́nubà lẹ́nìí ẹ ṣàfọkànbalẹ̀ bàbá Bánjí Akíntóyè náà tún sọ pé wọ́n ní by December ní agbára ọlọ́run wọ́n ní kí December tó parí Yorùbá kẹrù akẹrù wa jẹ́jẹ́ àyàfìlú wọn lẹ̀ fún wọn Fúlàní ó yá máa ṣe Nàìjíríà lọ ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́ mo ti já yín sí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Nation Now ètò kan ní lórí BGI TV bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn ètò tó ṣojú ọmọ Yorùbá káàkiri gbogbo ayé ètò tá a fi ń kìlọ̀ fún fúlàní wípé ó tó gẹ́ ìtẹ̀ṣe nílẹ̀ wa ó tó gẹ́ o ètò kan ni tá a fi ń ṣàlàyé tá a fi ń ṣàlàyé fúnra wa ìdí tí gbogbo yorùbá tá a fi gbọ́dọ̀ ṣọ̀kan ìdí tí gbogbo yorùbá fi gbọ́dọ̀ rí ìyà tó ń jẹ yorùbá bóyá o wà nú owó o wà nú ọlá o wà nú opò o gbọ́dọ̀ torí ẹ̀ wàá sọ pé wọ́n fìyà jẹ yorùbá kò kàn o rárá gbogbo wa náà láàjọ fìmọ̀ ṣọ̀kan táàjọ gborílẹ̀-èdè wa lọ́wọ́ fúlàní apanirun ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ jájọ jẹgbádùn ètò tá a gbédé yìí aláwìyé adébáyọ sàbúrè ọmọ bàbá tíṣà ńlábẹ́kúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede mọ̀ ẹ rí pé ìdùnnú kan ó wá sórí ẹ̀mí mi lé ní bẹ́ẹ̀ ni torí pé ẹni tá a bá pètè pèrò pé ká fọwọ́ ká tọwọ́ rẹ̀ délẹ̀ tó jẹ́ pé pípele pípele báyìí ló tún pele sí i inú akàn máa bí ọ̀tá dànù ni ẹni tá a wò pé ah, èrò ẹ̀yìn ló yẹ kó jẹ́ ọgbẹ́ni tó ń lọ òkè ni inú akọ̀mọ́ bí ọ̀tá á wá di rọ̀rọ̀ àgbò tí ń bí kòkò nínú abẹ́ẹ̀ tí rí rọ̀rọ̀ àgbò rí á rí jọ̀wọ̀rọ̀jọ̀wọ̀rọ̀ báyìí ìkòkò a máa wò tínú a máa bí kòkú lè wá gbòòrò wá mú pé <laughs> ebi kòkò bá wọ̀ gbòòrò wọ́n pa ni rọ̀rọ̀ àgbò ni tí ń bí kòkò nú Sunday Igboho ó ti di rọ̀rọ̀ àgbò tí ń bí gbogbo àwọn tínú ń bí tí ń bí wọn nínú lánàá òde yìí làwọn amẹ́ríkà bá tún wọlé wá ò làwọn yunifásitì kan láti amẹ́ríkà lóòótọ́ ọmọ yorùbá ló ní yunifásitì yìí kẹ́ ẹ lè mọ ibi tọ́mọ yorùbá ṣoríire dé kẹ́ ẹ lè mọ ibi tẹ́sẹ̀ ọmọ yorùbá ti ranlẹ̀ dé ọmọ yorùbá ló ní yunifásitì o ni wọ́n bá tún wọlé wá o wọ́n bá ní àwọn wò rárá kò sẹ́ni tí oyè tọ́ sí àfi olóyè dọ̀tọ̀ honorary dọ̀tọ̀ Sunday ọmọ adéyẹmọ Ìgbòho wà. Ìlúfẹ́milóyè one Ọ̀tẹ̀mọ́lú one <laughs> ṣé ká fi fídíò yẹn bẹ̀rẹ̀ ọ̀yà ẹ̀jẹ̀ asáré débẹ̀ nílùú Bẹ̀nẹ̀ káwọn ọmọ ti ṣe ṣe fún olóyè Sunday Igboho ọ̀yà. I was born in Nigeria. I was born in Nigeria and I've been a lecturer for over two decades now. And I have watched virtually what I can call the hypocrisy that is going on in Nigeria. How Nigerian government, or let me use Nigeria, has actually left those who are very, very important to the country. How they keep victimizing people who are so important I have been following the case of uh, Chief Sunday Igboho, not even knowing that I will come to meet him for quite some time because I just developed interest. Just as I said, my mother is a Yoruba person, but I am not a Yoruba. But I was brought up, schooled, everything in, uh, in the Yoruba land. So when I saw somebody who actually developed interest in assisting the Yorubas, taking Yorubas out of slavery. Sorry, sir, permit me to use that word. Out of slavery. Out of slavery. We have been humiliated for for ages now. And we've had opportunities, sir. I am a lecturer by the special grace of God, I have more than 30 publications. But there is a particular one that I normally make reference to. I call it National Question in Nigeria. That on, not until national question is addressed in Nigeria, there will always be a problem. They are fundamental issues. It's quite unfortunate that we have had our people there. Sorry again to say this, sir. How did this our president go to where he is? He go to where he is now by virtue of one man. A Yoruba man put him there. At the detriment of we, the Yorubas. And we are now suffering. My uh, colleague, Professor, came in and said something to Chief. He said, Chief, said, I love you. He actually said it from the depth of his heart. I love you. I love what you are doing. We need people who can tell the government of Nigeria the truth. And that is what Chisonde Igboho is doing. And we are behind him. We are behind him. We are behind him. And I pray that God will continue to sustain him. Amen. God will continue to sustain him. Amen. Yes, the Triple Biblical University is a university in the United States of America. I met them a couple of years ago, and I know that they have been doing one or two things. And uh, when I was called upon to come and do this, I said, fine. And I just told our daddy let me uh, maybe I should chip in that one too. It's very very important. I just told her that when I was called to come and do this, there's no way I go. I normally present whatever case to the governing council of my own school. When I did, they said, "Are you sure you are going to see a whole Sunday go?" I said, "Yes." they said, "Please, if you get there, tell them that we also want to honor him in a very special way." Yeah. In fact, I was expecting a letter, but they told me I ought to have brought that. Maybe I'll bring the letter later. I ought have brought that letter, just letter to introduce this. They said, what? I said, but they said, this is a school in America. We are in Africa. He's an African. Hmm. And by virtue of even being in Benin, the school is in Benin, we must also honor him before he leaves. I said, I will definitely deliver your message. And again, sir, I was not properly briefed of how the program will look like. If not, I would have we would have prepared. In fact, we were supposed to be five, but probably because of today, some of them because of one artillery or the other, they could this not. Uh, preparation uh, is good enough. They they, they could not. <laughs> <laughs> thank you, sir. They, they could not make it. So, by virtue of how the program ought to be, we ought to read his citation first. That we did not prepare. You could see me, I was moving up and down. But luckily, since I was told, I have been, I just went to his page, I've been studying it. I've been studying him since about a week. So that actually gave me an idea. I said, okay, I will just try and scribble something down we will definitely use that. So part of it, sir, if I don't have a well-written uh, reason, but uh, the way I have done it, I will try and read it. So we are to read the citation of uh, Chief uh, Sunday Ade Ade Niyi Adeyemo, aka Sunday Igbo. He said uh, Sunday Igbo Osha has risen to become a popular figure in Nigeria. He was involved in the Ife-Modakeke War and now is, in, is leading an uprising against the Fulani community in the southwestern Nigeria. Igboho became the topic of discussion in Nigeria and probably around the world. Sunday Igboho was born on in, in the year 70, in the 70s, hail from Igboho town, Okeogun, Oyo State. They say he moved to live with his father, popularly called Baba Igboho, in Modakeke area of Osun State. Igboho was made a youth leader and also one-time chairman of motorcycle riders in Modakeke. Igboho gained international recognition for part for the part he played in the Ife Modakeke War between 1997 and 1998. where he helped to defend the Mudakeke people. Igbo is married to wives who currently live outside of Nigeria in different countries, precisely Canada and, the, and uh, Germany. Igbo is of Christian faith and also known as traditionalist. most times when I read that accent, <laughs> when I read that, I know that definitely we all, you know, it's a long story, sir. It's a long story. I am a professor of Yoruba civilization. That is my field, Yoruba civilization. And the incursion of this Western idea have actually made us to lose our focus, our roots you are either a Christian or a Muslim but originally who are we before the incursion of this originally so the traditionalist the traditional line, this thing still remain we cannot it's quite unfortunate that now people don't want to be associated with tradition, tradition again we see it the the word that the the the, the white have actually put in our mouth we see it we say it is fetish. but you know we really need to understand something that is why I love the Indians the Chinese they really appreciate where they are coming from and that is why I said we have so much in Nigeria that we really need to address we are still youth this is our our granny you are our granny we are seeing you but i think if that correction can be made now it will go a long way apology sir religion is one of those things that is still causing problem in nigeria today religion around the world thank you sir around the world religion is a major uh, this thing problem so it is my honor and privilege to present to you the Ak Ak Akoni Odua of Yoruba land. Right. Chief Doctor Sunday Adeniyi Adeyemo aka Sunday Igboho to be honoured with the honorary doctorate degree in peace, in, in war and conflict, war, conflict and peace studies by the Tribute uh, Christian University. No going back. No going back, Neil. No, after the ceremony, you can now sleep.

ibi tó lọ sọ pé ẹ̀dá máa dé láì dààmú fún rárá ẹ̀dá padà débẹ̀ ẹni tí ó wọlé wá bá Sunday Igboho lọ́fẹ̀ẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ń fowó gbà ni most of àwọn tí wọ́n fún ní honorary doctorate millions ẹlòmíì ná billions sí ọ̀fẹ́ ló wọlé wá bá Igboho nítorí wípé olódodo àti iṣẹ́ tó ṣe fún ìlú ẹ̀ kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ fúnlẹ̀ Yorùbá ṣé wọ́n ń ba ti Yorùbá jẹ́ lẹ́yìn ni nítorí owó kọ́bẹ́ tán máa fún ẹ àbó ń tún ti Yorùbá ṣe nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ jẹ́ ká fọwọ́ sí ẹ jẹ́ a máa bá lọ. àwọn tí wọ́n fún olóyè Sunday Igboho lóyè yìí honorary doctorate tí wọ́n fún ó ní doctor of peace and security management stroke international relations with a specialization in war stroke conflict and peace studies University tó sì fún náà pè ní Triumph Biblical University United States of America ẹ jẹ́ ká lò tì bẹ̀ẹ́ ṣé ẹ gbàgbé pé mo sọ lánàá pé àwọn olólùfẹ́ wa lágbára ọlọ́run a máa máa fún wọn ní nǹkan kan pé ẹ fi ra káàdì ẹ fi ra dátà lágbára ọlọ́run á bẹ̀rẹ̀ lénìí ẹ ṣáàgbé ó tètò yìí ká tó parí ẹ̀ ìbéèrè kan ṣopéré náà la máa béèrè ẹni mẹ́wàá àkọ́kọ́ tó bá gbà nínú YouTube àti inú Facebook lágbára ọlọ́run á pe ẹni mẹ́wàá náà á mẹ́sẹ̀gì yín personally á sì ní kẹ́ send account á send five five thousand sákàǹtì yín lágbára ọlọ́run lónìí pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n ó ní ṣùgbọ́n nínú àkọ́kọ́ ni pé list gbogbo àwọn tó fọ́ fọ́lò wa lórí facebook ó wà lọ́wọ́ wa a ti download gbogbo list yẹn lórí google a máa wo orúkọ ẹni tó bá gbà tí ó bá sínú followers a ní fún un it means pé kò ń ṣe followers wa ó kàn déédéé wá wò ó dẹ̀ lọ ni bákan náà ni pé list àwọn tó jẹ́ subscribers wa lórí youtube àti ní lọ́wọ́ àti download ẹ̀ lọ́dọ̀ google ẹni tó bá gba answer yẹn tá a bá wo orúkọ ẹ̀ lórí youtube tí kò bá sínú àwọn subscribers wa a ní fún lówó yẹn tó bá gbà pàápàá a ní fún ìdí ni pé kì í ṣe followers wa kì í ṣe subscribers wa ó kàn nífẹ̀ẹ́ wa lówó lóde ẹ̀ so àwọn tó jẹ́ subscribers tán ti ń bá wa bọ̀ tipẹ́ tàbí tán ṣẹ̀ join wa ṣùgbọ́n tán jẹ́ subscribers wa àwọn tó jẹ́ followers wa tán ti bá wa bọ̀ tipẹ́ tán ṣẹ̀ join wa àwọn náà la máa fún kétò yìí tó parí a sọ ìbéèrè náà a béèrè ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbọ́ ó wà advisable kẹ́ tètè yá dáhùn fẹ́ni tó bá fẹ́ gbà bí ìlú ìṣerí àwa náà wò pé káwa náà contribute ká máa fi ṣàwọn èèyàn láàánú now bàbá Bánjí Akíntóyè ní àná wọ́n sọ ọ̀rọ̀ kan ilẹ̀kùn wọ́n sọ nípa bí àwọn fúlàní apanirun ajínigbé yìí bí wọ́n ti ṣe dalẹ̀ yorùbá rú bàbá sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n sì pe àwọn tí wọ́n jẹ́ olórí wípé bákan náà wọ́n pe ọmọ yorùbá wípé ẹ̀yin ọmọ yorùbá ẹ má sún o ẹ sọ̀rọ̀ síbi tó yẹ kọ́rọ̀ wà nígbà tó bá yẹ kẹ́ sọ̀rọ̀ wọ́n wá fi statement kankan tó dùn mọ́ mi pa yẹn gan ló jẹ́ kí n jó wọlé torí mo ti ń retí ọ̀rọ̀ yìí ti pẹ́ ṣùgbọ́n mo padà rí i kẹ́ ẹ lè mọ̀ pé mi ni mo sọ ẹ jẹ́ ká ká wá túmọ̀ Yorùbá. Professor Banji Akintoye a professor of history made this disclosure when he addressed the Ìlànà Ọmọ Oòduà Congress held in Ibadan, Oyo State on Tuesday, which was àná. Kí ni nǹkan náà? Wọ́n ní Professor Bájá Adétóyè lẹ́ni tó jẹ́ professor ni wọ́n nínú history. Wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń bá àwọn ìlànà ọmọ Oòduà àwọn ẹgbẹ́ kan ni tí wọ́n ṣètò ìgbàjọba Yorùbá ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ State. Lágbára Ọlọ́run tó bá possible a máa post meeting yẹn nínú channel wa tẹ́ wọ́n ní Daily Trust Daily Post records that Southwest region has in the past few months witnessed a series of insecurity or security challenges such as kidnapping and armed robbery. The latest of such incidents was the abductions of travelers along the Lagos-Ibadan Expressway on Friday. But Akintoye, who spoke to those who were in attendance at the Congress over the telephone, insisted that foreign terrorists have invaded some parts of the region wọ́n ní bàbá Bánjí Akíntóyè sọ pé ohun tí òrùjú ni o wípé láti bí a oṣù péréte sẹ́yìn nísìn ilẹ̀ Yorùbá ti fi ojú rí àìmọye àbùkù àti àwọn ohun kò ṣeé gbọ́ sétí tó ti ṣẹlẹ̀ bíi ìjínigbé ìfipágba nǹkan lọ́wọ́ ẹni èyí tó tiẹ̀ wá jẹ́ pé tó ń gbóná yàjóyàjó lọ́wọ́ ó ní tàwọn tí wọ́n jẹ́ arìnrìn àjò ní ọ̀nà èkó sí títí ọ̀nà márosẹ̀ èkó sí ìlú ìbàdàn délé tó jẹ́ pé wọ́n jí àwọn tí wọ́n rìnrìn àjò yìí wọ́n jí wọn gbé lọ́nà wọ́n ní ní ọjọ́ jímọ̀ tó lọ yìí but akintoye who spoke to those who were in attendance at the congress over the telephone insisted that foreign tele ìyẹn kọ́ ni mo fẹ́ lò ẹ̀ ibi tí mo fẹ́ lò ní akintoye called mi ìfẹ́ kó jẹ́ pẹ́nu mi lẹ́ẹ̀tì gbọ́ kó má lọ jẹ́ pé Baba, gbàgede rori sọ tí Baba, yẹn ò sọ Akintoye called on all Yorubas Yoruba descendants to demand a change in the Nigerian system which he alleged is faulty and also explained that the Yoruba nation will be actualized before the end of December Matutu Bayeka. Akintoye called on all Yorubas and all, all Yoruba descendants to demand a change in the Nigerian system, which he alleged is faulty and also explained that the Yoruba nation will be actualized before the end of December. n tí mo fẹ́ lò gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n ní bàbá bá jẹ́ Akíntóyè pé gbogbo Yorùbá wípé ẹ sọ o ẹ pariwo fún ìjọba Nàìjíríà wípé system tí wọ́n lò yìí ó wà fọ́ọ̀tì ó ti níkélẹ̀gì nínú wípé ó ti láàyè wípé tìtorí ẹ̀ kí wọ́n ṣe tó tọ́ pàápàá jùlọ o ẹ fọkànbalẹ̀ ọmọ yorùbá nítorí pé n ti jẹ́ yorùbá nation yorùbá country á wáyé o kí december yìí tó parí bí bàbá yẹn dẹ̀ ṣe sọ́yàn lọ ti stamp ẹ̀ ó láfetí wa gbọ́ yìí o àkó oríire èmi mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ní mọ̀ pé ó máa yá báyìí ni ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ṣẹlẹ̀ láìpẹ́ torí pé kì í ṣe àwa nìkan là ń sọ̀rọ̀ mọ́ o kì í ṣe àwa nìkan àwọn National Assembly lọ́wọ́lọ́wọ́ yìí ṣé ẹ rántí Smart Adéyẹmí ìyẹn sọ̀rọ̀ tiẹ̀ ní last year àbí early this year lórí ọ̀rọ̀ pé tó bá possible kí àwọn kúkú close National Assembly káwọn fọ́n síta káwọn máa pariwo báwo káwọn lọ wá solution sí báwo ni security ṣe máa wà nílùú ẹnìkan tó ti sọ̀rọ̀ nù wọn again ní National Assembly again ní House of Reps ìyẹn ti ẹ̀ pariwo pé kò sí ọ̀rọ̀ àwọn ti fẹ́ẹ̀lì ni <laughs> ṣé ẹ rí nínú àwọn olóṣèlú àwọn kọ̀ọ̀kan wà nínú wọn tó jẹ́ pé wọ́n mọ òdodo ṣùgbọ́n torí ń tán jẹ lọ́wọ́lọ́wọ́ ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni bá jẹ dòdò ní lè sòdodo nítorí ń tán jẹ lọ́wọ́ wọn ò ní fẹ́ sòdodo. So ṣùgbọ́n àwọn kan ò rọ̀yàn pápátá tí mò ń jẹ lẹ́gbà lọ́wọ́ mi n tó ṣẹlẹ̀ lóòótọ́ rè ṣó yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíà sọ bẹ́ẹ̀ nu wọn irú ẹ̀ ní ti fídíò tẹ̀fẹ́ wò yìí arákùnrin yẹn bọ́ ó sọ ọ̀rọ̀ yẹn tinútinú pé ẹ̀gbọ́ ẹ jẹ́ ká close gbogbo ẹ̀ down nàìjíríà ti fail àwọn ti fail kò sí security wọ́n jíyàn gbé ẹgbọ́n tárákùnrin yẹn sọ mo rò pé mi nìkan máa ń sọ bẹ́ẹ̀ ni o inú mi dùn póun náà sọ bẹ́ẹ̀ national assembly member rèé o ó yẹ ẹ̀gbọ́n tó wí. The most hated person in the world is the person that speaks the truth. And people will not want to listen to the truth because they do not want their illusion destroyed. Mr. Speaker, dear colleagues, I think enough is enough. We need to address the main issue now. Where are we The role of government in governance is to protect lives and property of the people and to provide welfare for the people. Mr. Speaker, we have failed woefully in all this. My other colleague dear Sununu, said over 70 people were killed. My dear colleague from your state said over 50 people were killed. Somebody from Imo said their people are being killed Go to the northeast, Please north central, northwest, southeast, southwest, south south. Our people have been killed. What are we doing in government? It is important we address this, Mr. Speaker. Is it the time when we have fighter jets moving here and there that we will address this issue? Something has to be done, Mr. Speaker. ọlọ́run ṣé kìí ṣe mi mò ń sọ̀rọ̀ the man said the first the and the major iṣẹ́ tí anybody in governance must see to is the security of we living in Nigeria your failure to secure us it means that government has failed totally in fact ó wà nínú constitution tá a rú kiri o bóyá section four subsection kìíní kan mo máa ń kọ́tẹ̀ rántí mọ́ ó wà nínú constitution yẹn that the first and the major duty of any sitting government is the security of the citizenry that is just the summary bọ́n ṣe kọ́ sínú ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n summary tó ń sọ nìyẹn but the situation whereby the government failed to secure us it shows the government has failed even kẹ́ máa fún wa tọ́kì jẹ ṣùgbọ́n kọ́ máa yìnbọn pa wá lójú yín eh, it means you are failed abọ̀ nítorí ààrùn jẹjẹ ààrùn mímú ààrínà lò ààrín kankan lò every sector has failed education fail gbogbo ẹ f9 parallel ní ṣé tọmọ bá mẹ f9 parallel gbọ́dọ̀ pass orí ògbàdé ó lẹ́ni tí ò ka primary one ó ṣe wá gba promotion sí primary two in every sectors in every walks of life this country has failed and they have failed the citizen yet a celebrate kiri àwọn ministers wa jókòó ti rọ bẹ́ẹ̀ bá sòtọ́ wọ́n máa fi wọ́n máa fi ẹ̀bà wọ́n máa fi lẹ kọ́bọ̀ lójú fún wa wọ́n láwọn ń sọ̀rọ̀ wọ́n ṣe fake meeting recently tí mo show fún wa lánàá ẹ̀ ń pè Miyetti ala sí fake meeting are you telling me Miyetti ala is part of the National Executive Council? nígbà tó mọ̀ pé miyẹ́tì àlà kí ló dé tí wọn ò pe yorùbá association kí ló dé tí wọn ò pe biafra association kí ló dé tí wọn ò pe south south association kí ló dé tí wọn ò pa àwọn middle east why miyẹ́tì àlà that is where we find ourselves ẹnìkan ti sọ́rí wípé àfẹ̀sí kó má jẹ́ fúlàní gan ló lùlù nàìjíríà bóyá ló jẹ́ gọ́fmẹ̀ntì ntọ́ bá sọ ni gọ́fmẹ̀ntì ṣe the fear of Fulani is the beginning of wisdom ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ṣé bẹ́ẹ̀ Bible ṣe kọ́ òwe tó tó kù lẹ̀ nísìn nìyẹn the fear of Fulani is the beginning of wisdom inú mi dùn pé house of ref member yẹn rí ó dẹ̀ sọ jáde ẹ sọ fún mi region tó free kò sí for now no no region wípé bóyá sars àtúlò free táwọn fúlàní yóò dé kó sí o ìlú tírú ẹ̀ ti wá ń lọ tíjọba dẹ̀ ń wo ìlú yẹn tó ń wò wá ran bí ẹni the funnest part ni pé ṣé ẹ tún wá gbọ́ tuntun àwọn arábìyàn wà wọ aṣọ lásán mọ́ o aṣọ ọlọ́pàá àtàṣọ nàìjíríà mi ni wọ́n ń lò láti fi operate sí they operate in army and police uniform now níbo náà ti ń rí ta ló ń kó fún wọn ta ni chief of army staff ṣé yorùbá ni ta ni inspector general of police ṣé yorùbá ni níbo náà wá ti rí uniform bítàrà náà ti máa mọ̀ nìyẹn bítà ti máa mọ̀ nìyẹn so ibi tọ́rọ̀ yìí ń lọ sìn ká máa praise ọlọ́run wípé bọ́ọ̀lù ń ṣe bí bàbá ṣe sọ yẹn kọ́ ló ń bá wa fi àṣẹ sí i by that december ending inshallah kì í ṣe december ending pàápàá náà sí wọ́n ní before the end of december before the ending of december ní agbára ọlọ́run ọba ọlọ́run á wo orí ọmọdé orí àgbà tó ń ké kiri báyìí ọlọ́run á wọlá ìbànújẹ́ tí wọ́n ti sọ táwọn fúlàní ti sọ sáì mọ́yélé nílẹ̀ yorùbá ọlọ́run á jẹ́ kọ́rọ̀ yẹn wá sí ìmúṣẹ bàbá sọ bó ṣe rí lẹ́mìí wọn ìrònú àwa èèyàn ni ọlọ́run ájó papọ̀ mọ́tọ́ lọ́hùn tó bá dẹ̀ ti papọ̀ mọ́tọ́ lọ́hùn tó lọ́n bá ti ṣàṣẹ sí gbogbo ayé yóò lè yí padà one billion soldiers ò lè yí padà one trillion police ò lè yí padà n tó máa wá sí ìmúṣẹ ló máa wá sí ìmúṣẹ because we cannot continue like this ah inú mi dùn gbà tí mo rí fídíò house of reps member yẹn mi ì mọ orúkọ ẹ ẹjọ ẹyin tẹ bá mọ orúkọ ẹ bá kọ sí kọmẹǹtì ìmọ̀rúkọ reps member yẹn but the man has spoken very well the man spoke my mind out he spoke as if he saw me ó sọ̀rọ̀ yẹn bí ẹni pé ó rí mi ó ń gbọ́ ohun tí mò ń sọ látijọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ rí ìtara nínú tí màá yẹn sọ ẹ̀ẹ́rí bó ṣe sọ̀rọ̀ pé he was speaking with sincerity bó ṣe ń ká lára sí ló ṣe fi sọ̀rọ̀ bọ́ tó sọ ni ó wá kú kán tẹ̀lé kú kán mú iṣẹ́ kú kán ṣiṣẹ́ lé lórí ó kú kí government of the day accept lóòótọ́ pé come we have failed Nigerians ọjọ́ tí government bá gbà bẹ́ẹ̀ Yorùbá ní ọjọ́ tí wèrè bá tó bá mọ̀ pé ah òun mà ti ya wèrè ọjọ́ yẹn ni wèrè yẹn sàn ọjọ́ tí wèrè bá mọ̀ pé ah òun ti ya wèrè ọjọ́ yẹn ni wèrè yẹn sàn ọjọ́ tí Nigeria government bá accept wípé àwọn ti fail our citizen ọjọ́ yẹn ni Nigeria máa settle because the next thing tó máa ṣe ni pé kí wá ní solution sí and they will work towards the solution but situation whereby a man is only a man that does not know and does not know he does not know is a compound fool ẹnì kan ò mọ̀ kò dẹ̀ mọ̀ pé òun ò mọ̀ compound fool ni. so ẹni tó síìkì tí ó mọ̀ pé òun síìkì á máa túbọ̀ ya wèrè sí ni ìlú tẹ́ ń fìyà jẹ wá tẹ́ ẹ̀ dẹ̀ realize pé ń fìyà jẹ wá of recent mo rí mo rí fídíò àwọn mọ́là kan lóòótọ́ haúsá ni wọ́n sọ̀rọ̀ yẹn but wọ́n sọ tó wà lẹ́mìí wọn wọ́n sọ tó fojú ara wọn rí ǹjẹ́ jẹ́ mọ̀ pé owó tí wọ́n ń change tán ní kán change yìí ṣé believe pé owó yẹn ó ti affect ọ̀pọ̀lọpọ̀ tó jówó kó nínú news láàárọ̀ yìí mo gbọ́ pé wọ́n mú àwọn kan ní Àbújá wọ́n kó millions of naira wọ́n lọ wọ́n lọ ń change ẹ̀ millions of dollars wọ́n lọ ń change ẹ̀ bírú di change wọ́n wá sáré kó billions of naira wọ́n kó lọ sí bank wọ́n fẹ́ lọ store torí pé owó àti owó wọn one thousand òní tó ti kó pamọ́ wọ́n wá fẹ́ kó lọ pé káwọn lè fi gbà níwọ̀n tó bá tásìkò wọ́n sáré lọ store ẹ̀ wọ́n sáré lọ save ẹ̀ sí bank ní nǹkan ti tọ́jú pamọ́ síbì kan owó tọ́jú kó owó èmi àti yín owó tó tọ́ sí wa ṣebó owó tiẹ̀ ni wọ́n rí yẹn EFCC gbà lọ́wọ́ wọn ní cash lówó eléyìí tí mọ́là tí àwọn mọ́là yìí sọ yìí wọ́n gbé tírélà yẹn fún àwọn mọ́là yẹn mọ́bi tán ní kọ́ wà lọ bẹ̀tì ìlú Ìbàdàn ni wọ́n ti park tán ti ṣe rìkọ́dì yẹn ẹni gba Hausa mo ní kí yẹn bá wa túmọ̀ ẹ̀ yẹn wá sọ fún mi pé nǹkan sọ ni pé in táwọn kó dání yìí o owó ni o bẹ̀tọ̀ owó yẹn ẹ̀mọ́ tán ṣe wọ́n lọ rí mọ́nú ilẹ̀ kan nígbàtí EFCC nígbàtí Central Bank wọ́n announce sí pé àwọn fẹ́ change owó nígbàtí wọ́n máa fi wo owó yẹn ó ti rún ó ti rún ó ti lẹ̀pọ̀ ó ti bàjẹ́ owó èmi àti yín níbi tí àwa kan tá a dẹ̀ ń bẹ lọ́hùn ká tiẹ̀ rí gàrí mu wọ́n wá lọ gbé owó yẹn wá ngbọ́n rí bó ti gbàgbọ́n wá ọ́pùlòdù ẹ̀ sí tírélà bóyá ibi tán ti ń ṣèwé náà ní kán gbé lọ àmọ́ haúsá ló sọ o bọ̀tì túmọ̀ tó ń sọ lẹ́nu ni mò ń sọ fún yín yẹn bá ń play fídíò yẹn káwọn èèyàn rí pé kì í ṣe rọ ẹni bá gba haúsá ẹ̀gbọ́n tó ń wí ó yá. wannan kuɗi ne billahi la ilaha illa huwa gashi nan yanzu ba wai ƙarya ba wallahi da gaske wallahi tallahi ga sunan a ita shine wannan trailer an kai san wata biyu na dego su ga sunan kuɗi ne zalala an je an dandake su a injin kwali sun riba gashi nan mu kuma mun gama ribewa a kasa abin da za mu sa a bakin mu babu babu yadda za wallahi tallahi babu yadda za mu amma malam ga kuɗi nan a dankare kuma a zo ana zage-zage a cikin ƙasar nan tsakani da Allah a ce wai ba muna fama da talauci kasan nan wallahi ba maganan talauci tsakanin mu da su dai sai dai kawai ubangiji Allah ya saka kwali kaɗan ne a ciki wallahi gashi nan wallahi duk bayan nan da kuke gani wallahi tallahi kawai ma makalace ce billahi lazi duk ciki kwali ne a kuɗi ne a dankare a dankare gashi nan wallahi wannan hannuna wallahi wai na ɗebo ne garin sa ne an dandake shi wannan tuwon kuɗi kenan wannan tuwon kuɗi ne wannan billahi la ilaha illa huwa sai da kwarai sai da biyar biyar wallahi tallahi duk su ne wannan gashi nan wallahi gashi nan bayan Allah ku gani da kyau wannan nan da ya kudu muke wannan muna kudu ne eh muna kudu ba arewa muke ba ba arewa bane billahi la ilaha illa huwa kani ai magana amin amin Allah ya damu da shugabanni wanda ya zalunce mu Allah ya saka yanzu direban nan wallahi magana da yake wallahi bai da kuɗi kwarai kuwa yace wallahi ya kai wata biyu yana dauko irin wannan kullum sai ya dauko wannan wajen bai san da haka ba bai san da haka ba sai yanzu ne da Allah ya ganar da mu aka duba aka kalla bi sabilillahi mun ji Allah ya rufa mana amin amin Allah ya samu dace gaskiya muna cikin wani hali wallahi sosai muna cikin wani hali ka kama da doki <laughs> amin da mai Allah ka mana amin ya Allah ba kai ma kai ma kai na kai ma zo wannan gashi nan wani ce wannan shi ne wannan gashi nan garin sa ne salala gashi nan dari biyar biyar duka ni ma ni ma barin tura ma abokina da Allah ba matsala karka mu kowa tura gida a gani ana fama da wahala ashe mu ba mu sani ba gashi nan kun kuɗi ake ci jama'a kan fice wannan wai wallahi wannan dusan sa ne wannan madara Allah madarar kudin ne wannan wannan wallahi gashi nan wannan dusan sa ce wannan gashi nan sallalar sa oh wallahi kalla gunin dai na wallahi nuru no wallahi wallahi nuru mu tulo kan sara wallahi wallahi aran godi wallahi har no kakar wallahi gunki ne ya wallahi dan gugu no kahir kar wallahi wallahi gambari gambari kwana ta wallahi mai cikiri ana guna lajina ya dirmi le tayri mutane ana tawa owó lẹ́rí tán ń mọ́wọ́ yẹn o nínú haúsá yẹn sì ẹni gba haúsá náà staff wa tó sọ fún mi pé nọ́ọ̀tì ni wọ́n sọ pé wọ́n ti ń gbowó yẹn bọ̀ wọ́n dẹ̀ ló ti tóṣù mẹ́ta ṣe bóṣù mẹ́ta ni àbí wọ́n ló sọ pé tóṣù mẹ́ta tí wọ́n ti ń gbé wá láti nọ́ọ̀tì bẹ́ẹ̀ wá sí ìbàdàn àwọn kan tó ń ṣe pépà ni wọ́n ní kọ́ máa wá gbé fún tí wọ́n ń tà fún owó wa tán ti jí kó sí nọ́ọ̀tì tán ti rì mọ́lẹ̀ tán lọ wú jáde sí báyìí wọ́n tiẹ̀ tún pè ní kúdí túwó bí túwó ń kú dídẹ̀ ni mo gbọ́ yẹn bí mi gbọ́ gbogbo ẹ̀ owó owó tán ti owó tán ti sọ di túwó ẹ́ nàìjíríà la wà fa ah, àfikọ́ lọ́n gbà wá nílùú yìí o àfikọ́ lọ́n gbà wá nílùú yìí àdúrà mi sọ lọ́hùn ò ní pé kí dísẹ̀mbà yẹn wọ́ọ̀kì bí bàbá yẹn ṣe sọ kọ́ ló gbà fún bẹ́ẹ̀ kó tó di pé wọ́n máa ta airport wa kó tó di pé wọ́n máa ta seaport kí gbogbo ẹ̀ tó di tí China àti Amẹ́ríkà máa máa control ọlọ́run ajó rí bẹ́ẹ̀ àdúrà mi sọ́lọ́run nìyẹn kí gbogbo àwọn asset wa ta nílẹ̀ Yorùbá kíjọba Nàìjíríà má ta mọ́ wa lọ́wọ́ síwájú ká tó gbòmìnira kí ló kàn wọ́n àwọn àtàwọn agbowó ẹ̀wọ̀n á tún lọ ṣé ẹ rí káàtì ẹ̀ sọ pé oh God ká ní wọ́n gbà kó wọ́n máa fi ṣèlú láǹfààní kó lo owó yẹ kí wọ́n fi pèsè iṣẹ́ kó fi pèsè gbogbo káwọn torí kó lè dàbí torí pé báwo ló yẹ fẹ́ rí láyé fẹ́ gbá ọ̀la ìfẹ́ gbọ́ sétí kí China máa tìlú wọn máa wá control wa kò kò kò it doesn't speak well kò wà palatable láti gbọ́ sétí ó ń rùn ó ń rùn ká dé airport kó jẹ́ chinese la máa bá lọ rẹpẹtẹ kó dẹ̀ jáṣẹ tán bá pa ni a tó ṣe é gbọ́ ni ẹ wá níjọba yẹn ò fail ẹ wá níjọba yẹn pass ah failure yẹn dẹ̀ ti ń bọ̀ wá láìkí sórí àìlè ló ti bẹ̀rẹ̀ o failure yẹn ti ń bọ̀ tipẹ́ resultant effect ẹ ṣe la tẹ́lẹ̀ àwọn tó kù àwọn tó kù wọ́n mú ọmọ orogun wọ́n fi ń lù wọ́n fi ń lù ìgbélé ìdébẹ̀ ó wá kúkú lọ gbé gbóngbó ńlá gan gbóngbó ńlá tó jẹ́ pé tó bá lù mọ́ erin erin á kú immediately ẹ wo bí erin ṣe tó irú gbóngbó wo náà fẹ́ là mọ́rú ẹ̀ tó fẹ́ kú irú gbóngbó yẹn làwọn wá gbé làwọn kú wá fọ ọmọ tẹ́lẹ̀ ọmọ orogun làwọn tó ń lò tó ń ṣe tẹ́lẹ̀ mú tí wọ́n fi ń lù fọ́ díẹ̀díẹ̀ lówó táwọn tó kú tẹ́lẹ̀ jí kó ṣẹ́wárí táwọn ti sìn àwọn ti sìn àwọn yẹn expert débi pé <laughs> pé kéèké yóò wá ká wọn lẹ́nu mọ́ ni wọ́n ṣe mọ̀ọ́mọ̀ máa deflate owó wa wọ́n ṣe mọ̀ọ́mọ̀ máa jẹ́ kó owó wa máa wálẹ̀ kó owó wa máa wálẹ̀ ló jẹ́ pé wọ́n devalue ẹ̀ gan débi pé owó táwọn jí kó yẹn á lè máa lágbára sí i wọ́n wá lè máa rí wa lò lẹ́rú náà bá lọ ṣáínà òǹtọ́ lọ yáwó òǹtọ́ láwọn máa yá kí wọ́n máa fi ṣe wọ́n máa tún kún pín wọ́n tún wá dá padà sílùú òyìnbó ṣùgbọ́n this time around kò ní jákàntì nàìjíríà jákàntì àpò ara wọn wọ́n máa kátàkà ládùúgbò the the richest man in Africa nàìjíríà ni the richest kìíní kan in Africa nàìjíríà ni at the end of the day kí la máa bá ń bẹ owó tẹ jíkó náà ni níbo lẹ́wọ̀ àgbè lọ bàdẹ́ ṣé Alex bàdẹ́ àbí kí ló ń jẹ́ ń gbà yẹn ẹ́ ògbówó tó kó láyé Goodluck Jonathan kí ló padà fi ṣe gbàrà tí buhari wọbẹ̀ bàdẹ́ lọ gbẹ́ sọ́kèwé ó to owó yẹn sí abẹ́ sínú tọ́kèwé lọ báyìí ni mo rò pé bíríkìlà ti ó bá wọn ṣe ló lọ blow whistle nígbà yẹn ti gbọ́ pé blow whistle have become millionaire òun náà yà blow whistle bọ́n fún wọn bọ́n fún àmọ̀ ló jẹ́ ká mọ̀ pàṣírí owó tí wọ́n pé ń ṣe ni wọ́n lọ rẹ́ sọ́kèwé wọ́n wá dì sínú storage tank wọ́n wá tò sí inú sọ́kèwé lówó wa in dollars òun náà wá dà kí ló gbẹ̀yìn ẹ̀ amósú ńkọ́ kí ló gbẹ̀yìn gbogbo wọn ìkan inú storage tank lókè ni wọ́n lọ kó sí ó ń dà àwọn kan gba àwọn kan lọ ra wọn lọ ra lẹ̀ tán sínkù sí itẹ́ òkú àwọn kan lọ rà wọ́n gbẹ́ gbogbo lẹ̀ wọ́n sin owó yẹn lọ àṣòwò náà sí síbẹ̀ at the end of the day kí ló máa wá gbẹ̀yìn yín kò sẹ́ni tó kówó lọ sọ́run rí oníkálukú máa bá ìyá ẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì ni ẹ wo táwọn yẹn ṣe owó wàdà bí tó tọ́jú owó yẹn dé owó yẹn ti wá bàjẹ́ àìmọye àìmọye àìmọye tó ti rí bẹ́ẹ̀ èyí tí wọ́n rí lájà ńkọ́ nínú cash steel wọ́n fi wọ́n fi àmà já cash steel yẹn ni tọ̀hún ti rí pé wọ́n ti rówó dẹ̀ sá lọ wọ́n dẹ̀ abandon owó yẹn dollars in bail tuntun wọ́n fi sínú nylon nínú kásítì ńláńlá gbogbo là ń lọ táàrọ̀ kọ àwọn kan dẹ̀ wà kódà ẹlòmíì ò tí jẹun láàárọ̀ yìí ẹlòmíì ò tí jẹun láàárọ̀ yìí mo fọlọ́n búra ẹlòmíì ò tí mọ kí ló máa jẹ ní ìtìlẹ̀ tí mọ́ yìí ní nàìjíríà adẹ ti wà ní tòtírí ẹlòmíì ò tí kí nǹkan kan bẹnu ní ìtìlẹ̀ tí mọ́ yìí ẹlòmíì ò jẹun alẹ́ àná sùn àwọn kan wá rí i ṣé believe pé bí fúlàní ṣe ń ṣe àwọn kan di billionaires inú ẹ̀ṣà yàtọ̀ fáwọn fúlàní tó ń jiyàn gbé wọ́n ṣe ń gbé èèyàn yẹn àwọn kan di billionaires tó ráwọn make owó látàrẹ̀ nítorí pé àmẹ́ tó ń jọ́ lọ́hùn torí pé ọ̀pọ̀lọpọ̀ ti rò pé bóyá ayé yìí ti dá wa lọ fóun ò ní lọ mọ́ ọba tó sì jẹ́ ti lùfẹ́ ayé ò ní gbàgbé ẹ̀ o ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin tẹ́ wà lórí Facebook àti YouTube kí lorúkọ yunifásitì tí wọ́n fún lóyè Sunday Igboho ní award kí sì lóye dọ́kítọ́rẹ́tì tán fún ẹni mẹ́wàá àkọ́kọ́ márùn lórí Facebook márùn lórí YouTube tọ̀hún gbọ́dọ̀ jẹ́ tó fọ́lọ̀ wa lórí Facebook o. Oh ó dẹ̀ tàbí ẹni tó bá wà lórí YouTube gbọ́dọ̀ jẹ́ tó subscribe fún wa tá a bá ti rí ní agbára ọlọ́run láàárọ̀ ọ̀la máa jẹ́ kí a máa gbé fóònù wa jẹ́ káwọn èèyàn pè wọlé lọ́la kí wọ́n sọ fún wa àwọn tó ń bá gba owó yẹn sọ ti rí gbà lóòótọ́ àbọ̀ gbà torí direct la máa fi sí àkáǹtì wọn láti alẹ́ yìí lọ tó bá máa fi di twelve ẹni tí èsì ẹ̀ bá wọlé before twelve a.m. ló wù ní bàyà àárọ̀ kùtùkùtù lọ́la a máàkì àwọn tó tó gbà àdẹ́sẹ̀ndì owó yẹn sàkáǹtì yìí ẹni márùn lórí facebook ẹni márùn lórí youtube kí lorúkọ oyè kí lorúkọ doctorate honorary doctorate wọ́n fún olóyè sunday gbòó kí sì lorúkọ yunifásitì tí wọ́n fún wọn láti ìlú wo ìbéèrè kan péré tó gbé ọmọ méjì pọ̀ tá a máa béèrè tá a béèrè nìyẹn ẹni tó bá ti gbà ní agbára ọlọ́wọ̀n ọba tẹ́ ẹ bá ti jẹ́ followers wa àti ní list yẹn lọ́wọ́ so wà bẹ́ẹ̀ ó wà lọ́wọ́ yẹn ha good so a ti ní list yẹn lọ́wọ́ gbogbo àwọn sixty five thousand tí wọ́n follow wa lórí youtube ẹ̀ eh, lórí facebook àti fifty kìíní kan thousand lórí facebook sixty five thousand lórí youtube gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀lé wa bẹ́ẹ̀ gbòyìn láti mọ̀ so tó bá wá gbà a kàn máa lọ wá orúkọ ẹ̀ ní tá a bá ti ṣáàṣì tá a bá ti ṣáàṣì báyìí online a ti lọ sọ ẹ̀ sèvẹ̀ á gbé orúkọ yẹn jáde bóyá ó fọ́lò wa bí ó fọ́lò wa mọ̀ tá a bá ti rí pé ó fọ́lò wa a máa pè àfúnlówó yẹn tẹ́ ẹ̀ bá wá tí ì fọ́lò wa ẹ̀yin náà wo ibi tó kọ fọ́lò sí kẹ́ fọ́lò wa ẹ̀yin tẹ́ ẹ̀ wà lórí YouTube tẹ́ ẹ̀ bá tí ì subscribe fún wa tó sì mọ̀ pé mọ̀ béèrè yẹn tẹ́ subscribe kó dẹ̀ tẹ notification bell kó send the question yẹn inshallah I will send ẹ̀ sí yín bá a ṣe sọ lọ ṣé ẹ rí ìlú tá a wà yìí èmi mọ̀ pé láìpẹ́ láì jìnà àwa Yorùbá máa kọrin ayọ̀ a máa gba freedom Yorùbá ní tí ìlú tó bá ti ń dún ládójú tó ń dún gbogbo ìlú yẹn fẹ́ ya ni gbogbo wàhálà fúlàní fúlàní fúlàní èmi mọ̀ kò fẹ́ stop ni láriwo yẹn ṣe tó yẹn covid-19 béèyàn kan bá sọ fún wa pé covid-19 has stop ní nàìjíríà ìmánirọ́ torí pé ah kódà ẹ mọyì ọdún tó lò almost two years ṣùgbọ́n at the end of the day ohun tó ń tọ́ ni màálù títọ́ títọ́ náà ni ó gbẹ̀yìn màálù gbogbo tá à ń fèsì èmi mọ̀ kó sì máa dópin jọ kan mo wá bí ọlọ́run pé gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí àtàwọn olólùfẹ́ tìyín náà àtèmi fúnra mi kọ́ ló ń jẹ́ kó tán lójú ayé wa ká tún jọ jẹ̀gbádùn ẹ̀gbà tó bá tán ìdùnnú tó máa tẹ̀lé kọ́ lọ jẹ́ àwa mbẹ́ àwọn tí wọn ọ̀dẹ̀ tí ì rò wípé kí Yorùbá lọ òun ni solution ọlọ́run á jẹ́ kẹ́yìn náà rí rò mi ń ṣàdúrà kí fúlàní wá gbé anybody ilẹ̀ yorùbá mọ́ kódà títí máwọn ọba wa àdúrà mi sọ́lọ́ ni pé ká gba freedom lọ́wọ́ fúlàní kọ́lọ́ má fún wọn nígbà láàyè láti tún gbé ẹnikẹ́ni mọ́ àdúrà mi nìyẹn wàláì mi ṣe ládùúrà àtẹni tó ń takù wa o àtàwọn tó sọ̀pọ̀tì wa o kọ́lọ́ má yẹ kí fúlàní gbé kọ̀ọ̀kan mọ́ ṣùgbọ́n kọ́lọ́ wá bá wa rọ àwọn tí wọ́n ń takù wa lọ́kàn kọ́lọ́ ń jẹ́ káwọn náà ò rí ní tó yẹ kán rí kán lè sọ̀pọ̀tì wa torí pé àfi kájọ corporate ẹ n tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ o n tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ìlú yẹn jìnnà síra wọn àfi ṣe sùúrù o àfi ká rí tó yẹ ká rí otherwise fúlàní ò rányàn wọn ọ̀lẹ́bí wọn lára o wọn ọ̀dẹ lọ́rẹ̀ẹ́ bí fúlàní bá ń bá yín rẹ́rìn sísìn bóyá máa gbàtọ́wọ́ yín ló ń dùn o gbogbo àwọn tá a fúnlẹ̀ lánàá gbogbo àwọn tó súnmọ́ wa lánàá tó sọra wọn dèèyàn ìmí gan bímọ sáàrin wa èmi gbogbo wọn náà àwọn ìwọ̀nba àwọn tó ń rí múnú wọn pọ́n jiyàn bó ìbá náà ni ẹ má gbọ́ tí yorùbá má má dùn lẹ́nu wọn báyìí ẹ mọyì ọdún tó ti dáàrin wa aṣọ tó ní nǹkan tó ń rò aṣọ tó ní nǹkan tó wà lórí ẹ̀mí wọn sí wa àṣewíwá tó wà ṣe kán lè gbalẹ̀ wa lọ́wọ́ wa ni ó náà ń bá bọ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ gbọ́ lọ́run tí ò fún wọn ṣe nígbà ayé ogun jálumi ọlọ́run yóò tún ní fún wọn ṣe lọ́tẹ̀ ìlágbára ojú tì wọ́n lọ kúrò nílẹ̀ yorùbá nígbà ayé ogun jálumi ni ìlọrin nìkan tó sọ̀sídìí tán gbà náà ni wọ́n gbà mọ́ títí wá di èní ọlọ́run ọba tó dojú tì wọ́n gbà yẹn ó sì wà dèní o òjòjú tì yẹn náà ló máa tún padà bá wọn wọn ò ní sọ̀sídìí lágbára ọlọ́run eléyìí dẹ̀ ló máa jáṣe mọ́ fún wọn torí pàrọ̀ mọ́dọ́mọdọ́mọdọ́mọ wa wọn tún ní padà gbé ogun yẹn dìde sáwọn náà mọ́ lágbára ọlọ́ la ṣe ń sọ fún wa pé kírú ẹ̀ bá máa tún ṣẹlẹ̀ ìyí tó dáa jù òun ni ká pé gàrí yẹn kọ́ bá wa gbé pọ́ṣọ̀n tiwa ká máa lọ káwa lọ mu gàrí wa jẹ́jẹ́ tí wọ́n káwọn náà tọ́ ìbàtì tó bá wọ̀n ní kan fi ṣe ẹni bá wá hùn nínú yorùbá nígbà tí yorùbá bá declare country ẹni bá hùn tó bá sì fẹ́ bá wọn lọ can still go to them kó kàn change orúkọ ẹ̀ bó bá ń jẹ́ Lámìdí tẹ́lẹ̀ kó kó máa jẹ́ Yaro ẹ̀ẹ́ kó máa jẹ́ Yaro kó má jẹ́ Lámìdí yẹn mọ́ bó bá sì jẹ́ yàrá Lámìdí á sì máa rántí pé Yorùbá lòun ẹni bá mọ̀ pé òun ò tẹ̀lé wa òun ò bá wa lọ kó máa jẹ́ Yaro kó máa jẹ́ kíná tó ń jẹ́ Hùsẹ́nì kó máa jẹ́ ohun tó bá hùn kó máa jẹ́ dáńbánsá dáńyàrò <laughs> kó máa jẹ́ yẹn ẹ̀ṣùgbọ́n wa ẹ bá wálẹ̀ pẹ̀lú Lámìdí wa bí ẹ jẹ́ a máa jẹ́ Lámìdí wa lọ ọlọ́run á ṣe dáadáa fún wa oníyanjú ọlọ́kà ṣe gbogbo èyí tí ẹ bá wà wọ́n náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báwo ti máa sọ̀rì ẹ má gbàgbé ìbéèrè tà béèrè fún ẹ̀yin tẹ́ bá ní interest inú ẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ bá wa dá sí i pé à bàbá gbàgede èmi náà fẹ́ máa fáwọn èèyàn lówó ẹ lè pé wa yes owó tẹ́ bá fún wa máa sọ ní orúkọ yín wípé owó tá a fẹ́ fún yín yóò owó lágbájá ni o ẹ lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run má ṣàṣe dáadáa fún wa ó ti pẹ́ ó ti tó bẹ́ẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ tí ń tẹ̀lé wa láti two years ago tó dẹ̀ jẹ́ pé owó náà fi ra data ẹlòmíì lè ní wọ́n wá followers ni it's not that at least eh, fifty uh, something thousand followers followers ọ̀la tó wá wá wọn dẹ̀ ní ká má ṣiṣẹ́ wa nínú YouTube we are almost we are almost we are having almost sixty five thousand now followers ọ̀la tó ń wá wọn kàn sọ ni kó má àfẹ́ fún ẹni tí kì í ṣe followers wa. Wow but ká fi ẹni tó jẹ́ follower wá sílẹ̀ láì sọ pé before we can give you that money you must be our follower a gbọ́dọ̀ rí pé die hard fans wa ní ẹni tó bá ní interest ìbéèrè ta béèrè lénìí ó ní pé a sọ pé kí lorúkọ oyè tí wọ́n fún olóyè Sunday Igboho doctorate eh, honorary doctorate degree tó ṣe fi dá lọ́lá kí lorúkọ ẹ̀ then university wo láti country wo bàbá tirẹ̀ ń tó gbà tá a sì ti confam pé followers wa tàbí ẹni tó subscribe fún wa lórí youtube ni èèyàn márùn láti youtube èèyàn márùn lórí facebook bá ti ṣe fún wọn nìyẹn ó jẹ́ fifty thousand àbí five times ten fifty ọlọ́run máa ṣàṣe rọrùn láyọ̀. ṣé ń fẹ́ yọ padà rí mi ò ṣe ń fẹ́ o yọ padà rí mi ò ṣe ń fẹ́ èyí òwú kan wí èyí òwò kan wí yọ padà rí bí ó ṣe ń fẹ́. yọ padà rí bí ó ṣe ń fẹ́ o yọ padà rí bí ó ṣe ń fẹ́. èyí òwò kan wí èyí òwò kan wí yọ padà rí bí ó ṣe ń fẹ́. gbogbo nǹkan bá dáwọ́lé yọ padà rí bí ó ṣe ń fẹ́ lọ́lẹ́ lẹ́nu ọmọ rẹ̀ ọbẹ̀ yìí tó ti dára nínú ọ̀rọ̀ ọjà sọ́nà ò ní bàjẹ́ mọ́ láyé. sami japan ló bẹ mí ní sẹ́ńtò ni màá ò fi tọ̀ntàn tàtàtàtà kí màá gbogbo ọmọ ẹgbẹ́ ìlànà oòdùà nílẹ̀ japan ni wọ́n ní nkímọ̀yà sọ́ládélé gbogbo ọmọ yorùbá lápapọ̀ nínú japan ni wọ́n fowó dùlù ránṣẹ́ ni wọ́n ní wá sí ilé ọdún mọ́jà sọ́lá wọ́n kí ọ́ndẹ́lẹ̀ bàbá rẹ̀. ọmọ máa ń ẹnu mi ẹ̀jẹ̀ bàbá rẹ̀ nájí agbárí ọmọ ọlọ́mọ ni baba yín fi mẹ́mu nílé ìmọ̀yà sọlá nílé aládìkú máa ń gbóná mọ́jà sọlá máa ń wo ẹnu mi wọ́n rẹ̀ lé bàbá rẹ̀ níbi àgbébí ọmọ mgbe ọmọ rẹ nílé ọmọ alágbàdo ndé nílé ọmọ ta wọn ní omi ọmọ gègèlè wodò sọyà ìwọ lọmọ sọyà náà bàbá rẹ ní bàrà tó ṣetán omi kò sí ní kán sí ọ lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòho ọ̀kan sí ọ dábọ̀dábọ̀ ọ̀kan ni ọmọ rọra mọ́ rọra ọ̀kan yòókù nígbà tó ọmọ gbòho rẹ kí ló dé gbòho rẹ sí ọmọ òpópó sára ní gbòho gbàgede gbòho sùn ọ̀ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ní kò ní bẹ̀rẹ̀ kí ọmọ òkú bẹ̀rẹ̀ lọ. májà ìsọlá ẹ ṣe bímọ méjì nípò onílé bàbá tó bí ọlọ́mọ ẹ ṣe òní bímọ méjì nípò òògùn bẹ́ẹ̀ ṣì ń bá bímọ méjì nípò onílé bàbá tó bí ọlọ́mọ a ó fi kan bọ́ kó sí. ọmọ Yorùbá jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá jí gírí.